private school as a teacher so our parents wọ́n wá fún àwọn ní gift àwọn á ń bèrè sí wípé irú gift yẹn gẹ́gẹ́ bí wípé iṣẹ́ táwọn ń ṣe àwọn ń gba sálárì lọ́wọ́ proprietor school ṣé tí wọ́n tí parents bá mú gift wá fáwọn ṣé dandan ni káwọn ṣe lọ sọ fún proprietor ni àbí àjẹmọ́ náà. alhamdulillah. والصلاة والسلام على رسول الله وبعد وقف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم لينا ní ìdáhùn sí ìbéèrè tí wọ́n béèrè lára àwọn nǹkan tí a gẹ́gẹ́ bí mùsùlùmí ó ní pé tí wọ́n bá gbà wá sí iṣẹ́ bí i iṣẹ́ ìjọba ni àbí iṣẹ́ aládàáni tí èèyàn kan nú àwọn tí wọ́n jẹ́ client tọ́bá fi lè fún wa ní kankan gẹ́gẹ́ bí gift a ní láti dá padà sí ọ̀dọ̀ ẹni tí ó gbà wá síṣẹ́ si ẹni tí ó mójútó ọ̀rọ̀ iṣẹ́ tá ń ṣe eléyìí bẹ ní ìbámu pẹ̀lú ìkaná àwọn sàábí àdúgbò Muhammad sallallahu alaihi wasallam tí orúkọ rẹ̀ jẹ́ Abdullah ibn Latabiyya radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam ó rán pé kó lọ gba zakawa gbàtí sàábí yẹn débi tí ó ti gba zaka lọ́wọ́ àwọn tí ó yẹ kí wọ́n yọ zaka wọ́n fún un ní gift wọ́n dẹ̀ fún un ní zaka tó wá gbá so nígbà tó wá dọ́dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́run ọba hadi ìsọdakọ́ sọ́rọ́kàtẹ́ ni lọ gbà wá ní òhari àdí gift fún èmi ní ilé ní ìṣọ́ ẹni tí ó fẹ́ ju gift sápò anábíwá muhammad sallallahu alaihi wá báwọn èèyàn sọ̀rọ̀ lórí rẹ̀ ìpè ìgbà mí àárín lómi iṣẹ́ ní oyin yóò wá dé yóò ní eléyìí sọ́dákọ̀ ní èyí gift ni àfàlàjálàta fi bayti àbí wa ummihi fayanzur àtàtíyàwó sọ́dákọ̀ àtàtíyàwó àdíyà kò bá jòkó sílé bàbá rẹ̀ àti ilé yẹ kó máa wò bóyá gift yà wá bá ń bẹ́ dàtí sí tó pé gift yìí tí ó bá ń ṣe pa àárín lọ́gbà zakawa gift yìí ò ní wáyé náà kí wá ló burú bẹ̀ ìtò burú bẹ̀ ni wípé èyàn lè compromise èyàn lè compromise ojúṣe tó yẹ ká ṣe àní padà ṣe ń pàtà bá ti rí pé wọ́n ń fún wa ní nǹkan eléyìí ó dẹ́ kọ́mọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba lápẹjú ẹ̀sìnbí tó ń ṣiṣẹ́ fún acn ní so yẹ kó já ní èyàn tí ó sanwó lápẹjú tàbá ti fún ní nǹkan kan iná ẹ̀ kàn ní lọ́jọ́ ẹ̀ àpò ụlọ lọ so o le gbàbòdè kó gbàbòdè fún ọ̀gá rẹ̀ ẹni tó ṣe yípé ó jẹ́ tíṣà lápẹjú èsì àwọn pẹ́rẹ́ǹsì kan máa ń fún ní nǹkan ọmọ àwọn pẹ́rẹ́ǹsì tó ń fún ní nǹkan ẹni wọ́n á rí ìtọ́jú tó péye lọ́dọ̀ rẹ̀ ju àwọn ọmọ tó ṣe pé àwọn òbí tí wọn ò kí ń fún lọ so yóò máa lo àsìkò àwọn ọmọ tí òbí wọn fún ní nǹkan yóò máa lò láti fi tọ́jú àwọn ọmọ tí òbí wọn fún ní nǹkan so yẹ́ rẹ̀ ní ó ń ba skúù yẹn jẹ́ díẹ̀díẹ̀ bákan náà ń tó àwọn yẹn ní ẹ̀tọ́ wọn lára kẹta rẹ̀ ti kọ́ òní pé lázólú àgbọ̀rọ̀ ṣe àbòsí àwọn ọmọ yẹn wọ́n jọ ń sanwó kan náà ni kí ló fà tó fi wá fún eléyìí ní special consideration torí kó bìtì ẹ̀ fún ìwọ lówó torí pé òbí rẹ̀ ń fún ọ ní gift ó wá mú ẹ̀tọ́ títa àwọn ọmọ yìí ó gbé fún ọmọ tí òbí rẹ̀ ń fún ẹ ní nǹkan so eléyìí náà wà applicable sí gbogbo àwọn nǹkan làwọn àfáà fi sọ fún wa wípé tá bá fún wa nírú gift bẹ́ẹ̀ tá bá gbà ká lọ bẹ ẹni tó jẹ́ olórí iléeṣẹ́ nǹkan báyìí báyìí náà ṣe tó bá ní ká mú alhamdulillah tó bá rẹ̀ gbà lọ́wọ́ wa ó gbà náà torí wípé in gbà wá ṣiṣẹ́ fún ó ń sanwó rẹ̀ fún wa kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wallahu a'lam. Jazakumullahu khairan. èèyàn kan béèrè lórí wípé tí kọ́ńpìnì kan bá béèrè pé kó wọ́n wá ṣiṣẹ́ wọ́n wá fi condition sí pé wọ́n ó gbẹ̀dọ̀ bá wọn ṣiṣẹ́ fún five years pé ṣé mùsùlùmí lè ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀. náà lórí ẹni tí kọ́ńpìnì tó fẹ́ gbà síṣẹ́ ṣùgbọ́n sọ fún pé iṣẹ́ tí ó fẹ́ bá wọn ṣe yóò ṣiṣẹ́ pẹ̀lú àwọn ó kéré jù fún 5 years kó tó lè kúrò ń bẹ́ almuslimun ala shurutihim illa shartan ahalla haraman aw harrama halala májẹ̀mú tá bá jọ agree lé lórí àádùú tí ni so àyàfi tó wáyé pé májẹ̀mú yẹn sọ nǹkan aláàlì di haram àbó sọ nǹkan di aláàlì torí náà ó táwọn afá àmọ́ ń pè ní ashurutu fil ó yàtọ̀ fún shurutu al aṣùrútù filbẹ̀ òun náà ni nǹkan tó ṣe wípé almutabayani ittafaqa alayhi o ni nǹkan tí báyà àti sẹ́là tàjọ àgbélé lórí kò ń ṣọ́lọ́wọ́ bá ló lábọ̀ wọn lọ́rùn so àwọn méjèèjì ni wọ́n jọ láǹkà ẹbọ ara wọn lọ́rùn lápèjúwe mo fẹ́ ta ọkọ̀ yìí fún ẹ màá ṣùgbọ́n màá lò fún bí ọjọ́ bíi mélòó kan màá lò fún bí ọjọ́ bíi mẹ́ta ọjọ́ mẹ́rin ọjọ́ márùn kí n lò owó náà so ti bá rí pé ó dá màá ra ok no problem ó lè lò so eléyìí sìn sharton filibéyì mọ́jẹ̀mú tí ìkanná àwọn méjèèjì tó gbé kalẹ̀ ẹnì kejì rẹ̀ yọnu sí so kò sí nǹkan tí ó burú bẹ́ àyàfi tó bá ṣe pé nǹkan yẹn ó sọ nǹkan aláàlì ó sọ ní haram lápèjúwe èèyàn ni mo fẹ́ rẹ́ǹtì ilé yìí fún ẹ ṣùgbọ́n májẹ̀mú pé kí ni òní gbélú ẹ̀ òní gbélé ṣùgbọ́n máa ṣe kí ni máa rẹ́ǹtì ẹ̀ fún ẹ máa talé e fún ẹ májẹ̀mú pé òní gbélé rẹ̀ gbé inú lé náà so eléyìí sí tí a bá ara lé ìmọ̀ gbébẹ̀ náà ni ṣùgbọ́n èèyàn sọ ipókè mo fẹ́ rẹ́ǹtì ṣọ́ọ̀pù yìí fún ẹ tí wàá bá wá rẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ mi òní tatúwó ń bẹ̀ o òní tàmàlà ń bẹ̀ o torí wípé bí a ṣọ́ọ̀pù yìí àwọn tán taṣọ ló wà ní area bẹ́ẹ̀ so ó wá sọ fún wa pé ká má tàrú ọjà kan torí pé irú ọjà yẹn ó lè lè jẹ́ kí bẹ́ẹ̀ kó stay so eléyìí sì sharpton filibel kò sí nǹkan tí ó burú ń bẹ so alam wọ́n ní pé àwọn tí wọ́n gbà ń bẹ̀ kò sí interest then wọ́n ní àwọn businesses míì náà tí wọ́n ń ṣe pé tó pé kí ẹ bá wọn ṣàlàyé díẹ̀ lórí ọjà aspect. naam taba ní islamic cooperative kí nìkan tí agbàlérò ń bẹ torí taba ń sọ̀rọ̀ nípa cooperative onìkan tá ń ṣe láti lè fi ara wa lọ́wọ́ so ìyẹn cooperative tá a bá sọ pé islamic ó túmọ̀ sí pé à ń sọ pé ó bófin ẹ̀sìn mu kò sí nǹkan tó burú níbi wípé kí àjọ parapọ̀ àwọn aláṣàrí yóò àwọn èèyàn Abu Musa aláṣàrí ìgbà tí wọ́n wà sí Madina wọ́n ṣe kankan tí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu oúnjẹ wọn wọ́n da gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn tí wọ́n jọ ń jẹun pọ̀ láì wò pé èmi mo ní contribution tó pọ̀ jù ìwọ ní contribution tó pọ̀ jù gbogbo wọn jọ jẹ wọn pọ̀ wọ́n dẹ̀jọ jẹ́ bẹ́ẹ̀ so tabasọ̀rọ̀ ń pa cooperative nísìnyí èmi ìwọ ohun aníká parapọ̀ ká máa gbé owó kalẹ̀ ẹni tó bá ní problem nu wa ká fi owó yìí assist yẹ eléyìí àtàmínú tààwọ́dì òun ni islamic insurance that is afẹ́ fi ránra wa lọ́wọ́ ni mo lè má ní problem o lè má ní problem jẹ́ pé ní kẹta wa ní ò ní problem ó lè jẹ́ pé mi máa ní problem ìtọ́wọ̀ yẹn wà fún ní ká fi rescue ẹni tó bá ní problem nù wa láàrin ọdún kọlá ní ká fi dá owó yẹn tó bá dọdún míì àtúnṣe so ilé yìí sìn kò sí nǹkan tí ó burú bẹ́ lókùnmọ̀ tó wá ṣe pé àbá ti ná sí nǹkan tó jẹ́ nǹkan haram unlike ti ti commercial insurance tí a discuss ní ẹ̀kan so táwọn èèyàn bá parapọ̀ náà tí wọ́n jọ dáwó tí wọ́n fi ń ṣe business ìtàn ṣe ọgbọ̀rọ̀ wà ní in line pẹ̀lú òfin ẹ̀sìn ọgbọ̀rọ̀ sí rí báńbí ìtàn ṣe ọgbọ̀rọ̀ sí gáràrù ń bẹ́ ọgbọ̀rọ̀ sí zulmù bí nǹkan tí wọ́n jọ ń ṣe sùn wọ́n jọ máa pín èrè yẹn and if there is loss wọ́n jọ pín loss yẹn náà according to the contribution of each one of them so ilé òun la lè pè ní islamic uh, cooperative ṣùgbọ́n ká ní kẹ́yàn kan wá yáwó lápẹjúwé bí táwọn mi máa ṣe wọ́n lè ní zero interest ṣùgbọ́n zero interest náà pé yẹn wọ́n fi ń tàn wá ní àbá fi ń tàrà wọn torí wípé wọ́n ní káwó tó lè wà eligible láti yá owó o ní láti kọ́kọ́ dá owó fún oṣù mẹ́fà for instance now question ni pé owó tẹgbà lọ́ọ̀mì fún oṣù mẹ́fà kẹ́ tó sọ pé kí n tó lè wà eligible láti ya owó gbólówó yẹn ń lọ wọ́n náà fi ń ṣe bísínẹ́sì ni na bísínẹ́sì tẹ́ ṣe yẹn tẹ́ bá jèrè mẹ́ ṣé ẹ pín mi náà nínú èrè yẹn so wá ní kò sí kíni ìtàkàfẹ́ fi mọ̀ náà ni wípé bóyá ẹni tí ó wà committed ni so lẹ́yìn oṣù mẹ́fà yẹn wọ́n wá ya ní owó yẹn ṣùgbọ́n owó táwọn gbà lọ́wọ́ rẹ̀ kò ṣe pọ́ lọ tì mọ́nú yàrá kan wọ́n fi ṣe business ni wọ́n mékèrè sọ sápò wọ́n ẹ̀ṣẹ̀ wá yá ní owó yẹn so ìtàn ṣe yẹn kullu qardin jarra naf'an fahuwa riba owó tó padà yá yẹn ó ti fetch wọn ní benefit kan òun náà ni pé kí ni owó tó ti síwájú tán sọ fún kọ́kọ́kọ́ dá yẹn àwọn mẹ́kì èrè ń bẹ̀ so rìbá nìyẹn wọ́n bá pè ní zero interest rìbá riba alfurud ta ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan òun ni irú so tó bá ṣe pé òkè wọ́n ń gbogbo èèyàn tó wà involve ní èrè ni so kéèsì ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n ó lè mọ́ mọ́ kankan pẹ̀ dùpẹ́ máa sọ pé àwọn fẹ́ fi mọ bó ló ṣe máa wà committed sí na fi ní pẹ́ kọ́kọ́ sanwó oṣù mẹ́fà náà káwo bí ó ṣe rí so tó ẹgbẹ́ máa ń ṣe nìyẹn rìbá nìyẹn wà láwàá. ẹ lọ fẹ́ ìrànlọ́wọ́ náà lórí pẹ́sàn èèyàn kan sọ pé ètò ń gbà fún bísí wọn ṣe fẹ́ràn mi máa sọ pé wọ́n ń yá àwọn kan. náà ẹ ṣàlàyé ni. náà wọ ilé tí a mọ̀ tí ọba fẹ́ wọ ẹgbẹ́ a máa dáwọ́ fún náà tó lè gbà tó ẹ̀rọ ohun tó dáa yìí nínú ẹ̀gbẹ́sẹ̀ fún ọ̀pọ̀ tó gbà náà kó tó débẹ̀ how to ní wọn fi ṣe business ìtọ́ fi ṣe business ọ̀tọ̀ tó nìyẹn so owó tó dáa yìí àwọn kan ló máa kọ̀ kó so tọ́nà bá ti gbà náà náà máa padà sí ẹ̀jẹ̀ tí wọ́n ẹ̀ ń ṣe kí ó ṣàlàyé rẹ̀. na ah, aspect kan òun wípé èyí tí a mọ̀ sí àjọ tá ń dá àjọ táǹdá pé àjọ ń dá owó lóṣooṣù ṣùgbọ́n tá bá dá lóṣù a kò fún yẹn kan tá bá tún dá tóṣù tó tẹ̀lé a kò fún yẹn kan títí tí yé kan ẹni tí òun náà dá owó ní láti ẹni èyàn kan nú wọn tí è padà kan òun eléyìí ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá tọ́dún lórí pé nǹkan tí ó burú bí òun dó àwọn míì wọ́n fọ́ tiẹ̀ torí pé wọ́n ti sí abẹ́ kúlù kọ́ọ̀dì jára mẹ́fà fọwọ́ rírà lọ́nà wo wọ́n ní ìtànsọ ni pé yá mi lówó kémi náà tó lè yẹ lówó that is máa yẹ lówó because owó tẹ́ ní mo dá yẹn tí mo ní mo dá ó tẹ́ sì mo ń yá ẹni tó fẹ́ kó yẹ ni so ẹnìyẹn náà àdẹ̀tìdọ̀ agri pé wọ́n náà máa yá mi padà so ó fọ́ọ̀lù sí abẹ́ nǹkan tó máa ń sọ yí pé akrid ni ukridik that is yá mi kémi náà lè yẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọ́n gbà wọlé wípé eléyìí àti nǹkan tó ṣe pé kí ní ẹ ó lọ rántí ní kálukú wọn náà ní oko àwọn afá mi wọ́n takò bí Sheikh Al-Albani ta'ala wọ́n nítorí parí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà míì wọn lé fòfin kìíní ẹ̀ èèyàn kan gbowó yóò máa sá lọ́n tiẹ̀ sọpọlọpọ àgbà làwọn kìíní ẹ̀ máa ń forí sọ́pánì tó ṣe pé àwọn kan ni ó padà kábàámọ̀ kúrò bí kìíní ẹ̀ so ojú yìí ni àwọn míì fi wò ṣùgbọ́n àwọn ọmọdé àmì fìkìyà wọ́n gbà wọlé tó bá ṣe pé àgbogbo wọn náà máa dáràǹtì tí è kárí gbogbo wọn so nísìnyẹn ni tó ṣe wípé ó lóun fẹ́ wọnú kí ni ní kókó san uh, six months na kó tó lè wà eligible fún kíní rẹ̀ náà tán bá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà bóò náà ṣe máa ṣe láti bẹ̀rẹ̀ nísìn abẹ́jọ bẹ̀rẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ ṣé a máa ní kí àwọn èèyàn dá oṣù mẹ́fà náà ní àyíbáwò ni So, ó ó some organization wa pé for the first one year because of fact pé are still lè ta ìlera ẹ̀ ilé kankan tó fà. ok. ìṣẹ̀lẹ̀ ni pé wọ́n ṣe ṣe fún yẹn ti pẹ́ wọ́n ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ àkàkọ́ bóun náà ṣe bẹ̀rẹ̀ rẹ̀ bóun náà ṣe bẹ̀rẹ̀ rẹ̀ cooperative yóò sí tẹ́lẹ̀ a lè fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ a lè fẹ́ cooperative ẹ̀mọ̀ pé principle cooperative a máa ń pe patient involving funds ni torí ní tí àwọn directions ẹ̀ máa ń ṣe ni pé ó máa fúnra wọn ní time ni okay for instance now in the in the next one year or in the next six months in the next seven months àwọn máa dáwọ́ ni because owó cooperative ń fẹ́ one million nísìn fún òní fún òní mú ní àkáǹtì tuntun àkáǹtì cooperative ẹ̀ ní wàá sí wọn. ọ̀dẹ̀ sọ́wọ́n bẹ̀rẹ̀ originally. cooperative ẹ̀ ń bẹ̀rẹ̀ tẹ̀lé wọn ṣe fund ẹ̀ for most of the time wọ́n máa ti determine àwọn tó máa ń bẹ̀rẹ̀ cooperative bóyá professional cooperative ni before kó tó lè apply fún lónìí a máa ti build the owó yìí ó dìpẹ́ bí cooperative organization wa pé one million tó wọn lẹ́nu wọn apá máa tó ten million everybody máa ti zero mind rẹ̀ so by ten time tó yẹn bá them ten million wọ́n máa ní okay member lè máa bẹ̀rẹ̀ sí lè máa yáwó. Naam, ah, lórí eléyìí explain ni ta ni ó máa kọ́kọ́ yá owó because no ó lè jẹ́ gbogbo náà náà nídìí lẹ́ẹ̀kan náà Hello, good àwọn kàdé àṣàlàyé àwọn kàdé àgbàgbà ní fún àwọn nígbà àgbà ìwé but most often ní lájà ní lájà cooperative kò súnmọ́ kó já sí pé the all of the members at that time máa ń di owó tí ó máa ń lo capacity capacity organization yẹn lọ but for instance now probably during ìléyà lápẹẹrẹ ṣe some of so àwọn kọ̀mítì máa ń our area àwọn areas ìgbèríko some of our members máa ń trade ní àgbà ẹ̀wọ̀n at that time wọ́n máa ń everybody máa ń béèrè loan so èyí tó máa ń ṣe wọ́n máa lo criteria àbẹ̀yẹ tó ti hàn sí gbogbo àwọn members the first one ni pé bóòlù ẹ̀ ṣe submit fọ́ọ̀mù yìí sí bóòlù ẹ̀ ṣe submit fọ́ọ̀mù yìí sí bóòlù ẹ̀ ṣe submit fọ́ọ̀mù yìí sí two kí ni níbi àwọn members ẹ̀ for instance ìlú fẹ́ trade on ẹran léyà mi ilé ìfẹ́ rúfu lé rẹ̀ pé ẹran léyà ó wà specific ó wà untimely ó máa encourage rẹ̀ ní pé broda alágbára lọ́sọ̀rọ̀ láti ṣe business ní léyà mi. ìjọba sọ ni pé kí gbogbo nǹkan fi ni pé iléyà ni o gbogbo afẹ́ ṣe business iléyà yìí. kò sí àti òfẹ́ ṣe business. so àwọn nǹkan tí ó máa jẹ́ kó le díẹ̀ nìyẹn torí gbà mí ẹ máa rí àwọn ẹlòmí tó ṣe pé àwọn nídi owó tó ẹgbẹ́ lòmí àsìkò promise ẹ̀ kì ní èwò ní work wọ́n lè sọ pé after six months wọ́n á yá lówó á sanwó yẹn fún six months yẹn á fẹ́ yá wọ́n á ṣùgbọ́n kó ṣe sùúrù àwọn cases yẹn ti wà dáadáa tó ẹgbẹ́ ẹlòmí kò ní rí owó yẹn gbà ní after six months kí ó sọ. ẹ̀yàn ní ẹ̀yìn nìkan sì sọ̀rọ̀ pàṣẹ kò ń ṣẹlẹ̀ nílé yìí ti yí báyìí rẹ̀. ṣẹlẹ̀ no òun sanwó ó sanwó pé but I promise kan sọ fún ẹ kò sanwó lẹ̀. so torí náà àti oríṣiríṣi sí làwọn kan táwọn èèyàn ọ̀pẹ́rẹ́tì ṣẹ́rí ìgbà míì tó bá gbé fọ́ọ̀mù kan wá tí àwọn àfá ṣẹ̀ríà tó bá kìrìsáìsì ẹ̀ wọ́n á tún adjust ẹ̀ kó tún lè bá mú so tó bá tún kìrìsáìsì mi wọ́n adjust ẹ̀ so just be ó dàbí ọ̀rọ̀ àápòche sí mùsọ̀lẹ́ kan ìgbà tí ó bẹ̀rẹ̀ ó ní bó ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà táwọn àfá ṣẹ̀ríà kìrìsáìsì wọ́n adjust wọ́n adjust, wọ́n sọ̀rọ̀ jẹ́ pé tí ẹ̀kan bá bèrè sí pé ṣé hire purchase ṣó wà permissible ẹ sọ fẹ́ yẹn pé describe hire purchase tó so ẹ lè gbé blanket ruling lé lórí torí kó lè jẹ́ pé ìtẹ́ yìí fẹ́ sọ kọ́ ni tí òun gbà lérò so òun ó sọ nǹkan tó gbà lérò pẹ̀lú hire purchase fún so ìyẹn lẹ́fi wá sọ pé tó wáyé pé báyìí báyìí ni kò ń ṣe nǹkan tó bá mu torí pé nígbà táwọn èèyàn ń ṣe owó yẹn wọ́n máa invest invest owó tábàgbà lọ́wọ́ àwọn èèyàn so later gbàtàn criticize kìíní ẹ wọ́n ń pín sí méjì pé ókè ẹni tó bá fẹ́ pé ìtafẹ́ kan invest ó ń bẹ èyí tó ṣe pé àkàmọ̀ fi yára wa nìkan ní ìyẹn náà tó ń bẹ so wọ́n ṣe criticize nǹkan yẹn ni wọ́n device àwọn methods mi so a ní láti mọ èwo la fẹ́ dájọ́ lé lórí so èyí tó bá bẹ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ àjọ dídá so bá ṣe ń dá èdè because bẹ́ṣẹ́ sọ́ọ̀sì ó fẹ́ dàbẹ̀ ní pé kí ni àwọn èèyàn dájọ́ òní akọ́kọ́ ná owó fún odidi ọdún kan ṣùgbọ́n anybody ò lè jí ìyá dẹ́ntà àbáyá náà a ní láti tó ní ẹyọ kọ̀ọ̀kan ni gbogbo ò lè yálẹ̀ kan torí pé owó yẹn nìyí tó bá ṣe pé owó ta lè yálẹ̀ kan náà nìyí kékàlùkù wọn fowó tí ẹ ṣe business ẹ̀ ń gbà yẹn that is a dá one million ẹni dá one million ẹni dá one million after a year so ó túmọ̀ sí pé one million mi náà mo agbá padà torí gbogbo bá yálẹ̀ kan náà tó dẹ̀ máa kárí gbogbo wa definitely owó wa máa tán náà ṣùgbọ́n àwọn èèyàn kan máa ní láti withdraw náà àbí kan exercise patience náà kí àwọn tán nídìí owó kán lè bá rí owó títí wọn fi yá àwọn eléyìí sọ́rọ̀ ẹgẹ́ bí bàtà dáàdọjọ tó ṣe pé àwa méjìlá ni wá so wọ́n kó bóyá 30,000 láńdá wọ́n kó 120,000 yẹn fún èèyàn kan lóṣù yìí ìgbà tó di oṣù tó tẹ̀lé wọ́n tún kó ìyẹn fún ẹlòmí títí tí è kárí so tọ́wọ́ sí pé kákọ́ dá fún odidi oṣù mẹ́wàá àbí odidi ọdún kan kẹ́nìbọ̀dì mọ́ya so that owó tá bá dá ní oṣù méjìlá yẹn àwọn kan làákò fún ó túnmọ̀ sí pé ìtàbá tún dá lóṣù méjìlá mi àtúnkò fún àwọn èèyàn kan so yíò fẹ́ farajọ àjọ ṣùgbọ́n má ṣe ọpẹ́tì ẹ kọ́ yẹn ní gbogbo ọ̀nà so a ní láti wo àárín yẹn ọláwà a lọ sí ọ̀dà àwọn ọ̀pọ̀ sí ìgbòrà ní àwọn ọ̀dà àwọn ọ̀pọ̀ sí èdè

condition tí wọ́n ti ní low sugar bí condition méjì ti mẹ́ta ni the first one òun náà ni encomacosis ìtọ̀ ṣúgà encomacosis òògùn ìtọ̀ ṣúgà òun náà láti gbé ìṣúgà wà wálẹ̀ ọ̀ ẹni ó lè títẹ̀ sí low sugar àbí ẹni tó bá lo kíkì yẹn náà bí ọ̀pọ̀ náà tó bá àbí ẹni tó bá ní àwọn disease kan àbí ẹni tó bá lo àwọn agbára concussion àwọn ìsọ́kọ̀ àwọn àgbòkan àtọ́bàlọ́ àwọn àgbòkan ìrìnlẹ̀ tó nílé ṣùgbà àbúrò láti mọ̀ pé ẹ̀dì nílé ṣùgbà abẹ́kí ẹjọ́ ti sára ti máa jẹun ọ̀sọ́nà ó sára ti máa jẹun ṣe ti yé ọ̀sọ́nà bí a ẹni fẹ́ àwọn fẹ́ gbàwẹ̀ àwẹ̀ tí tí ọlọ́run bá àti iṣẹ́ rẹ̀ tí ó fi strike wa ó sára ti gbà ẹ̀ bí a 30 days láì jẹun bí àwọn buddhist ti máa ṣe With bell because kò plenty sugar with red bell kò máa go into low sugar condition and ó máa appear typically tí bá ti pa wá gan a máa rí pé tí bá ti pa wá gan a máa bẹ̀rẹ̀ sí máa làágùn nígbà tí a bá bẹ̀rẹ̀ sí làágùn ká tó mọ̀ ẹni máa bẹ̀rẹ̀ sí máa ní headache tó bá ní headache ojú ẹ̀ máa bẹ̀rẹ̀ sí máa ní dizziness ojú ẹ̀ máa bẹ̀rẹ̀ sí máa gbòòrò and tí ẹni at that time tí o bá jẹun ó máa fẹ́ fẹ́ẹ́ àwọn ọ̀sán bí ẹrú condition wọn fún ọ̀gbìn ẹ̀bí lórí ìgbà and condition tó máa ń sọ fún àwọn tó máa ń lo àwọn drug tó máa ń jẹ́ tí wọ́n fi ń control àpamọ́ diabetes yẹn pé tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbọ̀n àbí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní làwọn àtàrà àbí tí wọ́n ti ń fi dìbì ó jẹ́ ẹ̀jẹ̀ ṣúgà láti láti replenish it but bọ́ọ̀lù ọ̀yá ṣe máa fóun máa ní high sugar àwọn three times tá a sọ lẹ́ẹ̀kan pé ẹnu yẹn because of the fact pé only ní a lot of sugar lára sugar yẹn máa drag àwọn fi àmì drag omi jáde lára rẹ̀ through bladder rẹ̀ ẹni wọn àtọ̀ gan ẹni tó bá dẹ̀ ti ń tọ̀ gan ṣó ti yé ara máa interpret ẹ̀ gẹ́gẹ́ pé kò mú àpò ẹni máa mú mi gan ẹni máa mú mi gan because of the fact pé sugar pọ̀ lára rẹ̀ but sugar yẹn kò dé level cell tó bí dẹ̀ láti dé kí àwọn àwọn cell rẹ̀ grow ara máa interpret ẹ̀ gẹ́gẹ́ bíi pé ẹni tó bí ń palẹ̀ wọ́n ti máa jẹun kan for those are conditions I mean those are three signs tí màá fi mọ̀ pé òun ní hypoglycemia I mean hyperglycemia eh, hypo mo ti sọ pé eh, òun ní kọ́kọ́ sọ sílẹ̀ kan now ẹnìkan bèrè pé ẹni tó bá jẹ́ virgin ẹni tó bá jẹ́ virgin pé tó bá bẹ̀rẹ̀ sí ní ó wá rẹ̀ jẹ́ tó bá bí tó bá bẹ̀rẹ̀ sí ní bí pé kí ni nǹkan tó lè fà tó ti yẹ ó lè jẹ́ pé yẹn ó lè fẹ́ resume menstruation for instance pé ẹni tí ò ní menstruate in life ó ti ẹni tì ó lè pé ó lè fẹ́ resume menstruation two ẹni tó bá jẹ́ virgin nìkan ló máa ń vouch fún ara pé àfẹ́ṣe rí yóò virgin ni mí o èrò kí n vouch fẹ́yàn pé àti sálábàdà àti virgin because experience wa ti show ẹni tó jẹ́ virgin gangan ló máa lè sọ pé virgin nìyí and it's not like because probably because mathematical system wọlé ẹ mo wá imen ẹ kò wá intact iye olúwa pẹ̀lú ti ṣe virgin tó ti ṣe nìsín but sometimes ẹni tó bá ń bleed ẹni tó bá ń bleed ó máa gbọ́dọ̀ virgin but the truth is ó lè jẹ́ miscarriage àbí ó ti lọ attempt abortion ṣe ti ṣe nìsín for causes of bleeding ó lè jẹ́ anything ó lè pẹ́ ìyẹn ṣèṣe ni ó lè pẹ́ ìyẹn ṣèṣe ó lè lọ ṣe abortion ẹ lọ́kàn mi ó lè fa kí àwọn máa fi òkè ọlọ́ta ara rẹ̀ náà ẹ̀kan bèèrè pé kí ló fà kí ló lè fà kí èèyàn tọ̀ tara bí a tó bá kọ́ ti ẹ̀yẹ́ kọ̀ fún tara the first thing tó máa ń kí èèyàn tọ̀ tara òun náà ni tension ó ti rí sí ìgbà tí Abacha ayé Abacha tí wọ́n dájọ́ kú fún díà ìtọ́jú tọ̀ tara ó ti rí sí ó náà ni tension ẹ̀kẹ́tẹ̀lẹ̀ tension lè fa kí wọ́n tọ̀ sára nítorí ṣùgbọ́n táwọn primary school secondary school náà tí títà bá fẹ́ nọ títà tó gbùdọ́ fẹ́ nọ ọmọ ẹ̀kọ́ mẹ́wàá mẹ́kọ́ wà bẹ̀rẹ̀ sí màtọ̀ sára ọ́n fi bẹ̀rẹ̀ for tension máa ń fà nígbà mẹ́rin but nígbà mi tó náà bá ṣe dá ilé ìtọ̀ àti ilé ìyàgbẹ́ tí wọ́n sì tún fẹ́ tọ̀ nìkì mo sì lè hold them títí dẹ́kù as far as tí brother mi ò ti full the maximum capacity ọlọ́run bá ṣe àwọn àwọn a máa ń pè ní spintal àwọn bíi àwọn lẹ̀kùn láti láti temporary kábàlì múra dúró fọ́ ẹni tí ó bá wúkọ́ àbí ó gbin àbí anything láti increase the pressure nínú abdomen rẹ̀ kí ó wá rí tọ̀ lára rẹ̀ tó ti tó bá especially tó bá jẹ́ gbàlagbà àbí tó bá ti ṣe surgery fún most likely àwọn spintal yẹn àwọn àwọn lẹ̀kùn tàǹtàn yẹn pé a lè fi hold àwọn ọ̀tọ̀ àbí ìgbẹ̀wà yẹn ó ti ń weak nìyẹn ó ti ń ṣe tó bá lè fi wà frequent apart from títà tó lóyún o apart from títà tó lóyún tó bá ti wà fúnpẹ̀ ẹni yẹn ó ní ó dáa kó ní àwọn tó máa sort it out. now another question. another question tí ẹnì kan béèrè pé kí ló fà á kí àmùjẹ máa ti pè àmùjẹ tó máa ti pè block àmùjẹ ọmọ àwọn tá a bí wọn ló máa fà kí àmùjẹ máa ti pè block. àkọ́kọ́ àbùjẹ gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ẹ̀kan òun náà ara pọ́ńtà sí tó ń ṣe nínú brain wọn tó ń develop àbùjẹ ò gbọ́dọ̀ tètè block o tó bá block prematurely that is, that is issue and a lot of things do labour ṣe ti but one of those things tó lè fà òun náà ni pé àwọn ẹmọ bọ́lá bá ṣe tẹ̀ ṣẹ̀dá wa àwọn chemicals kan ló wà involved ló jẹ́ kí àwọn pàtàkì wa ó máa develop as well as the kádàrà àwọn different yẹn. Ẹgbẹ́ some of those things are not well well secreted. Àrẹ òpọ́npọ̀ dada ló máa ń fà sí àwùjọ. And ìtumọ̀ rẹ̀ implication àwùjọ tó bá di prematurely abímọ ní máṣe bímọ four four days or five days of life àbújá ẹ̀kọ́ àbújá ẹ̀kọ́ máa ń mímọ́ ó kọ̀ blọ́ọ̀kì ìtò túmọ̀ jù ní pé ọmọ ẹ máa ní brain issue because ó yẹ kí brain wọn kó máa develop and brain máa expand ní and reason tọ́nà bọ̀ wà nígbẹ́lá ti ṣe kí àwọn àmì ẹ̀sìn wọn bẹ́ẹ̀ àwọn àmì ẹ̀yà space, láàrin àwọn bóńtò wà ní ọpọlọ wa àwọn spaces àwọn bí brain ẹ̀ ṣe expand ó náà máa give way but tó bá ti block ẹgbẹ́nà bàbá ọba àlekẹ́lá ó ṣe nígbà tó abímọ ó ti wá block ìtumọ̀ rẹ̀ pé eré yóò lè expand tó ti ní eré òní expand ọkọ̀ dá kí àwùjọ ọmọ tí ó block nígbà tó máa ń tètè àwùjọ bọ̀rọ̀ block at age of eighteen to twenty four months of life eighteen to twenty four months ní àwùjọ tí a mọ̀ sí títúwájú nígbà ó máa block nítorí ìṣiṣẹ́ àwùjọ ló wà òṣìṣẹ́ tó là ń sọ. ìyá kan tún béèrè pé ẹ̀mí lónìí ẹgbẹ́ ò máa tọ̀ ní ojúmọ́ àti pé tí ẹ̀mí ò bá with without influence of the weather àti drug fertility ní gbọ́dọ̀ tọ́jú ẹ̀ mẹ́ta lójúmọ́ kò jẹ́ ní olóògùn kò máa gbó kò mọtí kò mu kọfí kò mu lítìm and sometimes àwọn mímọ àwọn mímọ rẹ àti kò mu kó ó wá ń tọ̀ too much ẹni yẹn ó ní láti lọ rí dọ́tí wà síbi ẹ̀mẹ́ta lọ ó ti di abnormal condition yẹn ó ṣe ọlọ́pàá rẹ. now last eh, question kan wà ní tí ó ṣe pẹ̀lú dọ́tí wà wọ́n ní pé àwọn bẹ́ẹ̀ àlàyé lórí family planning medically ẹgbẹ́ bẹ̀rẹ̀ láti ẹgbẹ́ bẹ̀rẹ̀ láti dọ́kítọ̀ kí dọ́kítọ̀ kọ́ bẹ̀rẹ̀ kí wọ́n ṣe wá gbé fásitì wálé ẹkọ́ bẹ̀rẹ̀ láti dọ́kítọ̀ kí wọ́n ṣe wá gbé fásitì wálé gan What? pẹ́sẹ̀ ó ó wà sí bìkì láti dáhùn because máṣe wà bàyà àzọ̀rọ̀ agbọ́rọ̀ understand kìíní kan pé understanding everybody ó máa ń lapa lórí iṣẹ́ tó bá ń ṣe mo rí understand understanding everybody ó máa ń lapa lórí iṣẹ́ tó bá ń ṣe tí ẹ bá rí ẹni tó bá one request and of course the first question is understand the ìwà ìdáwọ the same thing tẹbárẹ tí ó jẹ́ mùsùlùmí tí ti yé tó bá àti tí understand family plan oríṣi méjì ló wà ọkùn sí pé èèyàn méjì ló wà gbẹgbẹrẹ sọlá ìkàmà tí mo discuss pé àìsàn nígbà àìsàn àti wọ́n jẹ́ fún ìrìnbí sí fọ́kùnrin the same thing goes to àìsàn i'm sorry family planning wà tó jẹ́ pé tọkùnrin ni ṣé ti yé àwọn tó jẹ́ family planning to bèrè what. you know class class kan nìyẹn another class is pé family planning kan what? they are permanent they are permanent So bá ti ṣe kò wà reversible àwọn family planning kan what? So bá ti ṣe ó súnmọ́ mo mọ̀ lo wọ́ọ̀bẹ̀ ó súnmọ́ kó wà lọ́pàá for instance ẹni tó ní kọ́ máa lo oògùn everyday àwọn tó máa lo TOC àwọn oral contraceptive pills tó máa lò lójoojúmọ́ everyday ló máa lò tẹ́yìn wá bítà láti bímọ ó súnmọ́ kí kọ́lọ̀bà ọbalẹ̀gbẹ́lá ohun lọ́mọ but sometimes kò kéré bẹ́ẹ̀ for those are the two categories fún àwọn tí ó jẹ́ permanent contraceptive device or method fún àwọn tó jẹ́ pé method tí a máa fi a máa fi fún ọ ní a máa fi choose contraception tó máa jẹ́ permanent ìran méjì ni ìran àkọ́kọ́ ẹni tó kọ̀ wá on his own that is no challenge ó kọ̀ wá mo ti bímọ mẹ́ta and because of the economic situation mo rò pé mo lè bímọ mímọ́ oṣooṣi ẹgbẹ́ ìrànkan yẹn ìran ìkejì òun náà ni pé ẹni tó wà rántí ẹ̀ tí medical condition ló wà rántí ẹ̀ láti rẹ́ńdà ẹni yẹn to be sterile condition wà treatment fún condition wọn family planning in recent but sterilize. I mean, I'm not going to sterilize, I'm not sterilized one. But ó máa have additional advantage when ẹ̀yẹ̀ wípé ó máa jẹ́ family planning ẹ̀yẹ̀ bímọ mọ́ just ti yé nìsín ẹni prostate cancer ẹni tó prostate cancer one of those things tá a máa ń ṣe Am I ní pé a máa yọ testis the méjèèjì tá a bá testis ẹ̀ méjèèjì obviously sọ pay ẹni tó bẹ̀ bímọ tẹ́lẹ̀ ní ó ní pé kò lè bímọ náà for àti castrate yes that's the castration ìyẹn family planning but wọn ò ní sọ fún family planning because that is the treatment for prostate cancer ìkan come here, ó Also, pé ok òun ò fẹ́ bẹ́ẹ̀ òun fẹ́ máa gba abẹ́rẹ́ ni abẹ́rẹ́ tó máa fi substitute ẹ̀ fún òun náà máa castrate medically for ó máa cause medical castration òbí tí wọ́n yẹ kúrò fún ẹ̀. ó reversible yes ìyẹn máa wà reversible but most of them are reversible advantage medical consultation yẹn for ìyẹn ẹni o actually on fún contraception but ara ìfẹ́tẹ̀ fún ọkùnrin nìyẹn fún obìnrin mo sọ pé ìran méjì ni ẹnì kan wá obìnrin kan wà olówó bímọ mọ ìran kan ní ẹlẹ́ẹ̀kejì òun ni bóyá títà kan wà ó ti bímọ lẹ́ẹ̀mẹ́rin and ó wá ní ruptured womb womb rupture mo rẹ kẹsì bísí ilé ọmọ dream trust tó bí bímọ yẹn o wa rupture one of the treatment tó máa ṣe fún un òun náà tó máa yọrí ọmọ yẹn in in recent treatment náà ṣe fún fún pé ó rupture fún òdèdè fún òdèdè rí but wọ́n ti fún ní family planning náà ṣé o ti yé nìsín ó possible nígbà míì tó a pé àwọn conditions the health conditions there ló àbí sister kan fẹ́ bímọ i'm sorry sister kan ti bímọ ẹ̀jẹ̀ wa stop and you stop and all medical means not to know láti stop ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ò stop instead of kẹ́mi yẹn kú ọmọ ayọ̀ owó bẹ̀rẹ̀ tí ó ti yé ọmọ ayọ̀ ni irú ẹ̀yìn náà ẹ̀jẹ̀ máa ó máa ní additional benefit pé family plan gbọ́sọ̀ níbi mọ́mọ́ ẹni tó bá ti yọ owó bẹ̀rẹ̀ bí mọ́mọ́ tó ti yé nìyí but ẹ̀kan wá decide lónìí pé òun ò fẹ́ bí mọ́mọ́ because of the fact of especially most of people láti take care àwọn ọmọ tí wẹ́n bẹ́ẹ̀ ló máa lọ Family, family planning which of course ó ní tí odi tẹ̀sí fi wò which tí ó sì àwọn ṣẹ́kọ̀ọ́ àmì ẹ̀dùn òmìnkú omi dáhùn question yìí ẹlẹ́ẹ̀kejì òun ni kí wọ́n máa lo àwọn and permanent mo ti explain yẹn àwọn temporary contraceptive device pé kí n máa mú tí má ti tẹ́lá ti bímọ máa lè stop ẹ̀ ìran ìyẹn náà ìran ìran ìjẹ náà ni fún ọkùnrin of course ó wà obvious everybody mọ̀ pé ọkùnrin tó tí wà fẹ́ bímọ ó ti ní ti option méjì lásán lórí tí wà fẹ́ bímọ tí wà fẹ́ ṣe permanent permanent ni permanent eh, one of the options òun náà ni ó máa ṣe couples interruptus ó máa ṣe ntí àwọn ṣẹlá ní ìtọ́pẹ̀ ṣẹlá ní asli withdrawal method so that by the time tó wà fẹ́ ejaculate tẹ́ra ìyàwó ẹ̀ ó máa release títà ṣé ti ẹni sí withdrawal method and àwọn àwọn sheik máa sọ fún wa ìdájọ́ tó wà lórí withdrawal method but in practical terms most often or most people who ò kí lè control ara wọn at the point unless àwọn tó bá lè experience at the point of ejaculation and sometimes even the so-called ejaculation àwọn leading sperm ti jáde I'm not ní leading sperm àwọn sperm àwọn leading one ti jáde ṣé o ti yé nísìnyí and àwọn reason farm even tó bá ejaculate reason farm ti lọ o ti yé nísìnyí o ma most likely o ma síbẹ̀ àwọn ọ̀rọ̀ ah mo dẹ̀ ejaculate omi sí ogun dẹ̀ ti lóyún náà because àwọn reason farm ti jáde ṣé o ti yé nísìnyí fún ọkùnrin yẹn the other one òun náà láti lo condom condom in any form n tí condom ṣe òun barrier ni barrier method la máa ń pè such that instead of kí sperm yẹn kí o fertilize i mean or kó kó wà released into female trap condom number serve as barrier ṣé o ti yé nísìnyí ẹ̀fọ́ àwọn àwọn sim àwọn spam yẹn ó máa kó jọ ní àpò condom yẹn and bá ṣe ṣe condom itech ni such that condom ẹni tó bá wọ condom ó máa lè feel all sensations tẹ́ni máa feel the use of condom over the glove tá a ni one of those policies, tó gbọ́dọ̀ kò bí òun náà ni pé tí ìbá wọ glove mi láti operate àti máa glove to make difference the same sensation tí màá fi tẹ́wá fomi sí lọ́wọ́ máa wọ glove màá feel omi yẹn pé omi gbọ́dọ̀ rẹ̀ fi sí lọ́yìn omi tútù rẹ̀ fi sí lọ́yìn because tí o bá feel sensation yẹn ó máa forfeit purpose nǹkan fi dákínì ìkàlẹ̀ for instance one of purpose táwọn máa fi ní intercourse ọ̀nà láti ẹ̀jẹ̀ ra wọn therefore tí condom ò bá lè meet up àbí láti retain sensation yẹn ó máa lose purpose yẹn for that is àwọn condom wọn ti pass through a lot of screening and their parameter fún ọkùnrin yẹn fún obìnrin method mẹ́ta ló wà fún obìnrin obìnrin kò náà lè lo condom the condom obìnrin ni pé bí àwọn semen àwọn bí àwọn sperm ẹ ṣe ń collect sára yìí tẹ̀ kó máa lọ sí inú cervix exam tó máa lọ sókè ó máa ràbí kéèké máa ejaculate sí inú àpò kan so at the end of the cinema pẹ̀lú ayé jáde ó máa lè káàbì àwọn semen yẹn mo rí understand things of ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí bí ẹnìyẹn kí ó lo àwọn òògùn kan àwọn òògùn yẹn iṣẹ́ tó máa ń ṣe ni pé wọ́n máa prepare wọ́n máa dé kí ilé ọmọ kó wà hostile fún spam kó wà hostile fún spam ṣe ti nífi àmọ́ pé wọ́n máa ṣe ṣẹ̀dá obìnrin nígbà tí ìgbà fẹ́ lóyún ó ti ní àwọn preparations kan tó máa ṣẹlẹ̀ nínú hormonal level rẹ̀ àwọn hormones àwọn tó ṣe biology level three àwọn pé hormones kan ní progesterone àti àti oestrogen ó ti ní bá ṣe lè arrange ara wọn tó ti ní drug yẹn ó máa scatter arrangement yẹn such that ara ma ara ma interpret as ẹni tí ó ti rẹ̀ níbo ni yẹ́pọ̀ oyún o even then you are fertilized ó ti ní oyún tí mi ò di dúró in most cases in most cases because of course n ta mọ̀ ni pé these are just human efforts àti ní cases ta pé ẹni tó lo drug I mean tó lo tó lọ lórí another method tó wà òun náà hormonal method ni òun náà ni wọ́n máa implant sára ènìyàn wọ́n máa implant bóyá reversible but reversibility yẹn ọ̀ǹtí tó bá tó jó tán ni ó dàbí ó dàbí recharge card ni recharge card ni pé atm card atm ó lò ó lò atm yẹn o after three years or so ó máa expire for the same thing àwọn drug àwọn contraceptive pills kan wà tó máa ń sàtì ara obìnrin tó bá ti jó tán ẹ̀jẹ̀ máa lóyún for anybody or watch food tó pé oní three years lóyún start tó bá ti pé three years drug wọn àti deduct tán ẹ̀jẹ̀ máa lóyún tó pé five years ni after five years ó máa lóyún tó kò preclude pé àti ráwọn tó ṣì lò ó náà tí wọ́n lóyún because explanation wà fún ẹ̀gẹ́dẹ̀ Woman knowledge or woman effort or research kò wà hundred percent accurate. now the the last one òun ni kí obìnrin àwọn wọ́n gẹ́tì knowledge látọ̀dọ̀ àwọn lárúbáwá tí wọ́n máa ń àwọn tó máa ń lọ caravan àwọn tí wọ́n máa ń tajà káàkiri láti má de kí ìràkúnmí wọn kó lóyún ní those days láti má de kí ìràkúnmí wọn lóyún wọ́n máa ràkúnmí obìnrin wọ́n máa fi òkúta sínú wúmẹ̀ sínú wọ́n fẹ́ lọ jọ́nù sí for instance ẹni fẹ́ fẹ́ lọ sí Kánò during that period tó bá sùn for instance ó ṣe ṣe kí ìràkúnmí yẹn ó ní sápọ̀sì ọ̀dọ̀ ràkúnmí ọkùnrin ó dẹ̀ lóyún and ràkúnmí tó bá traveling because ó wà stressful ràkúnmí ó máa difficult fún ràkúnmí yẹn láti láti complete journey yẹn and one of the essence mo fi mú ràkúnmí lọ ni láti ease journey tèmi you understand for one of those things tó máa ń ṣe nílẹ̀ lárúbáńgbà yẹn oníkókó máa mú òkúta wọn máa sọ sínú womb bẹ́ẹ̀ and tó tó bá ti wọ ní womb constantly womb yẹn máa contract even tó bá ní intercourse pẹ̀lú ràkúnmí ọkùnrin sperm yẹn ò ní dúró síbẹ̀ ó máa ti jáde ni of the same knowledge ono wa wa import sára ọmọ èdè ènìyàn òun náà wọ́n á pè ní pàtàkì wọ́n máa insert ẹ̀ sí ara obìnrin ara máa interpret property yẹn as a foreign body but constantly wọ́n bẹ̀rẹ̀ wọn máa contract ó lè máa hàn sí òun for anything and kò ní tó sínú wọ́n bẹ̀rẹ̀ couple with the fact that our modern property wọ́n máa ti wá kó tẹ̀ pẹ̀lú chemical and spermicide So even saying about sober talk, I mean, sober ejaculate, come on the fact that around contract, I was sponsored in my family, definition, it's a form of the contraceptive method. Gbogbo àwọn mẹ́tọ̀dì ló ní price láti pay. Ṣọ́tí yẹn nìsín gbogbo ló ní price láti pay. One of the price fún ẹni tó bá for instance, òun ni because womb ni copper tea protect womb ni compatible mọ́mọ́ womb ló máa ń protect ilé ọmọ ló máa protect ẹni yẹn ó ṣeé ṣe on the line word is not definitive ó ṣeé ṣe kí farm yẹn kó survive that fungicide àwọn clinical coat yẹn kó survive it and fún ọ̀tá ṣe biology fertilization èyí kò kí ń ṣẹlẹ̀ nínú womb ó máa ń ṣẹlẹ̀ níbi fallopian tube ni for fertilization máa ṣẹlẹ̀ ní fallopian tube but ara ti sense it pé kí ni tube yẹn á kí ni wọ́ọ̀bù kò wà conducive fún mi for Aramadi máa ti tẹ́lá ti push it out wọ́n ní ẹ̀yẹ́ ní ectopic pregnancy wọ́n ní ẹ̀yẹ́ ní ectopic pregnancy ẹ̀ ọ̀dọ̀ láì wọ́n mi yẹn o mo sọ pé cause of ectopic pregnancy opportunity because a lot of things man far so ti ẹni sìn a lot of things it's like ten money your last day a lot of things dey pass them driver lè sùn lọ táyà lè bẹ́ ó lè mọtí ó lè wà distracted For one of those things tó máa ń fa ectopic pregnancy that is kí à ń lóyún outside the womb òun ni pé because womb yẹn wà conducive alábàtí sẹ́la ti move implantation fertilizer yẹn lọ síta for one of the prize here, another prize òun náà ni breast breast cancer some people believe pé our estrogen based drugs estrogen based on àwọn àwọn ọ̀rá contraceptive pé estrogen nìkan tí wò ní progesterone ni pé wọ́n jẹ́ fuel fún ẹni tó bá ní genetic predisposition ìtumọ̀ rẹ̀ ni pé ẹni ẹ ní ó ní tọ̀gbọ́n ó ní ability láti develop cancer ṣẹ́gẹ́tẹ̀mítì ó ní ó ní that tendency tó bá wà ń lo irú àwọn drug yẹn ó máa tètè calm down pẹ̀lú breast cancer faster than ẹni tí a pé òun náà ní tendency láti develop ìgbọ̀kúlò drug yẹn condition some of those side effects for condom of course one of those side effects pé o lè rupture ṣé tí o lè rupture aláàtà ara rẹ. àmọ́ a padà sí ọ̀dọ̀ dáàbò fún ọmọ ìgbà náà àìkà tí èmì aka fi kún ó ní nǹkan tí gbogbo aná ti mọ̀ so àkọ́kọ́ o ní pé ẹ̀sìn sọ fún wa pé wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima ẹ má para yín ọlọ́run ọba ọba aláàánú ló jẹ́ fún yín ẹni oògùn tá lò tó ṣe pé yóò lídìí sí kébíyá àṣìra léṣe gẹ́gẹ́ bí dr náà ṣe sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí wọ́n ní prices tó ṣe pẹ̀lú tí ó bá ń ṣe yóò pay fún so ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàlá tulku bi aydikum ila tahluka ẹ mọ́ fọwọ́ ara yín para yín o so a gbọ́dọ̀ máa fi eléyìí sí ọkàn wa gbogbo ìgbà tí a bá pé afẹ́lúrú àwọn nǹkan bẹ́ẹ̀ bákanáà wọ́n jẹ́ ká mọ̀ wípé ẹlòmíì necessity ló béèrè fún bí a bí ẹni tó ṣe wípé wọ́n fẹ́ tọ́jú ẹ̀ fún àrùn kan ni serú yìí kéèsì ọ̀tọ̀ ni o ní pé wọ́n ṣe àwọn operation tí wọ́n ṣe fún un wọ́n ní láti gbé kúrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn yìí làlúrí nìyẹn ṣùgbọ́n ọmọ tí mo bí ó ti tó ní ìfẹ́ bí ju ọmọ mẹ́ta lọ mẹ́rin lọ kí lè bá rí wọn tọ́ eléyìí ò kì í ṣe fikra islamiyya kò ń ṣe ìròrí islam mùsùlùmí yóò máa bí lọ náà ni lópin ìgbà tí ara ìyàwó bá gbé na mẹ́díkálì tara ìyàwó bá gbé wọ́n àpàdà síbi nǹkan tí wọ́n sọ yẹn ṣùgbọ́n mi ìfẹ́ bí ju mẹ́ta lọ kí lè bá rí wọn tọ́ tó bá ṣe pé ìyẹn ló mọ́ ń dìtámì ní ẹni tí ò níyàwó òun ló yẹ kó mọ́ gbádùn jù torí pé wo ní kankan tó wọn àtọ́ díẹ̀ so tí o bá wò tó bá ní ọmọ márùn-ún ní oríjì orí wọn tọ́ gẹ́gẹ́ ní tí èèyàn mí àtún ágìjì wọn náà lọ pé ah èmi ò fẹ́yàwó náà dépò pé kí ni màá bímọ so mi ìbọ́yàwó mi ìtúbọ́mọ so èmi ló kí n jẹ́ the richest man ṣùgbọ́n reality ti ká mọ̀ wípé ẹni tí ó bá jẹ́ olówó yóò jẹ́ olówó ẹni bá dẹ̀ máa jẹ́ tálíkà yóò jẹ́ tálíkà ní nǹkan bí ọdún bíi méje sẹ́yìn mi àti kan náà àwọn consultant àjọ ń sọ̀rọ̀ ní arch wọ́n wá ní nǹkan tó ń wò láìka àwọn ará Ìlọrin fún òun ni pé wọ́n kàn máa ń pọ́ ọmọ kalẹ̀ kàn máa bímọ kò sí kíní bá ti bímọ méjì mẹ́ta ó ti tó mo á sọ mo ní àwọn ọmọ kó pọ̀ kó pọ̀ yẹn náà wọ́n láǹfààní titi wọn níṣẹ́ ẹni tó ṣe pé ó bímọ tó pọ̀ kalẹ̀ ó fẹ́ràn kan iṣẹ́ ni yóò ràn léṣe léyìí yóò rẹ̀ léyìí náà iṣẹ́ àwọn iṣẹ́ tó ṣe pé bóyá yóò mọ̀ pèèyàn ránṣẹ́ tẹ́lẹ̀ tí ó sanwó fún ni yóò láwọn tí ó bá ṣiṣẹ́ yẹn láì gba owó ẹni tó jẹ́ àgbẹ̀ nísìn tó bímọ tó pọ̀ ó ti rí àwọn tí ó ràn lọ́wọ́ ní oko bákan náà mo ní sọ China ló population wọn so ó pọ̀ so ìlú tó lè dẹ́rùbà China àbí India nìyí in terms of population ó kéré àwọn olú tó sọ pé àwọn òfẹ́ bí ju báyìí lọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà sì wọ́n ní rethink fún nǹkan tí wọ́n tí wọ́n sọ so dẹ́nà alẹ́ wo pé èèyàn bímọ kalẹ̀ àwọn ọmọ yẹn ò lè wúlò ta ló sọ fún ẹ wípé ọmọ tó jẹ́ first born ẹ òun lẹni tí ó assist ẹ àmì èèyàn tó ṣe pé ó bímọ kalẹ̀ ní ìgbà tó determine pé tó decide pé òun ò bímọ mọ́ èyí tó wá wá nígbà yẹn tó kàn jẹ́ tó kàn já wá tó kàkún bí pé kí ni á ah, unwanted pregnancy lélẹ́yìí òun lẹni tó wá ń bọ́ gbogbo family sùn so so a lè sọ wípé kí ni a níbi jù báyìí lọ kálà ń sá fún òṣì ọlọ́wọ́n bá ní wala taqtulu awladakum khashyata imlaki ẹ má pa àwọn ọmọ yín torí pé ẹ ń bẹ̀rù òṣì kò sóṣì ńlẹ̀ o ṣùgbọ́n ń wo pé mi ìfẹ́ bí mọ́mọ́ torí pé tí n bá bí sí máa tó ṣì kọ́ṣẹ́ta ìmúlákin wà látẹ́kùtùlá oládẹ́kùn min ìmúlákin ẹ má pa ọmọ yìí nítorí pé ẹ̀mẹ́nú òṣì láti ìṣẹ́ ti tó ṣì ọmọ wá pọ̀ jẹ́ ń gẹ́tìrì dì ní mélòó kan bẹ́ kí n lè bá fi jíúzi òṣì mi ẹ ṣe yìí náà so àábímọ ọlọ́wọ́ ọba yóò tọ́ wa sọ́nà so lórí ṣùgbọ́n ẹni tó ṣe pé bóyá wúmẹ̀ ò lè gbé mọ́ so yíò náà wọ́n ti ṣàlàyé fún wa kéèsì tí tó bá stọ́pù torí reason yẹn ìyẹn wá jẹ ní o ó wá jẹ ní o náà ká sọ ń ṣe side eh, eh, spacing pé kí a lè rí ọmọ ká lè rí àtẹ́ni sí wọn nǹkan kàmọ́ra wọn rí tọ́ yàtọ̀ sí pé títí òṣì eléyìí pé torí wàhálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kò sí nǹkan tó burú mẹ́rin láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam pọ́pọ́sì tí àwọn tí wọ́n ń ṣe withdrawal method tí wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan pọ́pọ́sì náà ṣe nìyẹn ìkanu wọn lọ́bá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹrúbìnrin òun ò fẹ́ kó lóyún so withdrawal method lòun máa ń ṣe pẹ̀lú ẹ̀ torí pé tó bá lóyún iṣẹ́ tó ń ṣe tó ń bá ó kọ̀ntínú pẹ̀lú withdrawal method yẹn gbàtí alówá bá nàbí pé ó ti ṣẹlẹ̀ ó ti lóyún o so ìmọ̀ ṣe irú withdrawal method yẹn àbí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ nítorí pé kí ni ká lè rí àwọn iṣẹ́ kan ṣe eléyìí kò sí nǹkan tó burú mẹ́ tí ó bá ti ṣe pé àníyàn pé mi ìfẹ́ bímọ mọ́ nítorí pé mi ìfẹ́ tó ṣì tí ó bá ti kí ń ṣe ìyẹn abẹni tó ṣe pé òun ṣe títí ẹ nítorí earth reason tó wà jẹ ní o kò ń ṣe assumed uh, earth uh, uh, risk ó assume kó máa rí bẹ́ẹ̀ ni sòtòrí àwọn mílẹ̀ lárúbáwá nísìn kọ́lọ́n kó ṣàánú wa wọ́n ń bímọ mọ́ mọ́ ṣe máa bímọ wọ́n prefer kí wọ́n operate àwọn kan ṣe cesarean fáwọn láwọn ilẹ̀ lárúbáwá yẹn sìn kan ra gbé ọmọ ẹ jáde ṣùgbọ́n òun lébọ̀ yẹn á ah, gbogbo wàhálà yẹn wọ́n fẹ́ go through ẹ̀ mọ́ àwọn alárúbáwá mi lóbìnrin wọ́n ṣe gbogbo àwọn nǹkan yẹn so kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú wa so ojú tá a fi wo tí ó bá ti kí ń ṣe pé torí pé òṣì lèèyàn sá fún so kò sí nǹkan tí ó burú ń bẹ tí ó rẹ̀ kí ń ṣe pé permanent one lèèyàn ṣe in tó lè mú jẹ́ permanent kó jẹ́ pé torí àìsàn kan tó ṣe pé ó béèrè fún kan ṣe permanent one tí ó wà tí kí ṣe pé ti àìsàn in tí ó jẹ temporary ni temporary tí ó dẹ̀ jẹ́ iná kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe pé yóò dá àrùn míì sí wa lára gẹ́gẹ́ bí àwọn nǹkan míì tí wọ́n pàkíyèsí sí so gbogbo àwọn nǹkan yìí la take into consideration tá bá fẹ́ lo àwọn contraceptives tí wọ́n sọ fún wa àbí àwọn nǹkan míì tí wọ́n mention ọláwàlá ọ̀tẹ̀ ẹni tí agbára obìnrin kan bá gbé lọ́kọ́ bọ́ sórí obìnrin. Náà èèyàn kan béèrè pẹ́sọ̀ lórí wípé èèyàn balẹ̀ agreement agreement lori lórí lori lórí wípé mo fẹ́ fi rent ṣùgbọ́n ẹ pé nǹkan tó gbà lérò pẹ̀lú agreement ni wípé wàá san owó kan pé tó bá ba nǹkan jẹ́ lémi owó yẹn máa fi tún ṣe tó o bá dẹ̀ ti ba nǹkan jẹ́ máa dá owó yẹn padà so yíhun ó lè ṣe fèwé mọ́ díẹ̀ ṣùgbọ́n tó kọ́ àmì ẹni pé tó bá ba nǹkan jẹ́ kọjá iye tí o gbà lọ́wọ́ ẹ̀ ń kọ́ yóò charge ẹ̀ mọ́ nìyẹn so tó ẹgbẹ́ ọjọ́ tó ìtọ́jọ́ ní agreement lé lórí lélẹ́ yìí my life ṣùgbọ́n agreement yẹn tán gbà nísìn ìjọwọ́ èèyàn lọ́nà ewu òun ni agreement tí ọ̀pọ̀lọpọ̀ ń gbà so landlord mi yóò gba agreement yóò tún gba commission láì ṣe agent agent bá béèrè commission pò ń bẹ wálé èyí ò ṣe fetí gbọ́ ni ó ṣe faramọ́ ṣùgbọ́n eh, èmi ni landlord mo tún béèrè commission mo tún béèrè agreement gbogbo ẹ̀ náà àjẹmọ́lẹ̀ ni eléyìí ó bọ́ sí abẹ́ wala ta'kulu amwalakum bainakum bil batil wa tudlu biha ila al-hukam لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون أبصي أبا يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل illa an takuna tijaratan an taradin minkum so ká má ṣe àbòsí fúnra wa ọ̀nà àbòsí òun ni èlé òsì tó ń jẹ́ agrimenti àbí commission ti landlord àgbà tó wá rẹ̀ gbà tó yẹ pé damages ni ó pè é tí ò bá ti damage kankan otherwise yóò mọ̀ ju yóò máa jẹ́ ní ọ̀nà èrú sọ̀pọ̀ jẹ́ bí ó ṣe jẹ́ wallahu a'lam. èèyàn tó ń béèrè question lórí ìtọ́mẹ́ta ìgbé àmọ̀ ìgbé kínní ìbí hundred thousand ọ̀tọ́rípẹ́ ni ò ní cash onígbóhùn percentage wa èyí tó ó àti mọ́ owó nǹkan yẹn so èyí tó kó amú nínú ẹ̀wà èyí tó kù mọ́ wá spread ẹ̀ bóyá fún ìdí ẹ̀ náà àyí ah, tí wọ́n pè ní installment payment sale installment payment sale that is a máa sanwó díẹ̀díẹ̀ ó fọ́ọ̀lù sí abẹ́ tí a mọ̀ sí bail ajal that is credit sale náà ni torí pé ní ò ní san owó yẹn lẹ́ẹ̀kan náà bí wọ́n á di fẹ́ owó yẹn náà ni so ó fọ́ọ̀lù sí abẹ́ eru nǹkan so kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàṣì sọ in tó yẹ kí a tà ní 100,000 bọ́ torí pẹ́ nìyàn ní sanwó fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ a pè ní 110,000 kò sí tó burú ń bẹ́ẹ̀ kò sí nǹkan tí ó burú ń gẹ́gẹ́ bí tí ó tẹ́wọ̀n ara wọn àfá tí wọ́n ní kò bá mi wípé iye tí ó ń tajà nígbàtẹ́ni ó sanwó káṣì náà ló yẹ kó ta nígbàtẹ́ni ò ní sanwó káṣì ni ráyí sheik Muhammad Nasiruddin al rahimahullahu ta'ala ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá dólé lórí òun ni pé kò sí nǹkan tó burú bí eléyìí tó ṣe wípé wọ́n á di owó mọ́ iye tántajà originally kò sí nǹkan tó burú mẹ́ ẹwọ jẹ́ pé bẹ́ usalam òun ni kí èèyàn kó owó kalẹ̀ kó mọ̀ retí ọjà ọ̀pọ̀lọpọ̀ gbàtẹ́ bá kó kalẹ̀ tẹ́ ń retí ọjà that is ẹni tó ń tajà ó ní kẹsànwó in advance ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń reduce the price of commodity yẹn that is nísìn bí àgbẹ̀lẹ́ nìyẹn ó wá ní kẹsàn owó ipò wọn á fún yín ní nǹkan báyìí báyìí báyìí báyìí tó describe fún yín ẹ báyìí sọ fún alẹ́ kẹta fẹ́ ra nǹkan ìsídà kárí kẹta fẹ́ ra àbí kan describe ìtẹ̀yìn ẹ̀fẹ́ ta so description làwọn á báyìí so bẹ́ẹ̀ sálám ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn tó fẹ́ ta fún wa wọ́n á gba less than the uh, real price lọ́wọ́ wa torí pé àwọn náà ṣàǹfààní bí owó tán gbà in advance so opposite ẹni bẹ́ẹ̀wò ajal so eléyìí ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn fiqh academies ní bóyá majmọ́ fiqh islami ní under Rabitatul Alamil islami àbí majmọ́ fiqh islami under uh, OIC ìyẹn Organization of Islamic uh, Cooperation so uh, wọ́n ní kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ wallahu alam eléyìí dẹ̀ ní tí ó tẹ̀wọ̀n. Now, there's no èèyàn kan ń béèrè question lórí pos àti fada lórí ọ̀rọ̀ títí pos that is a eh, point of uh, sale àwọn kìíní tí a ń lò yìí ẹni tí ó fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tó lọ rẹ́gísítà pẹ̀lú bank tí wọ́n gbé kìíní ẹ̀ lé lọ́wọ́ ẹniyàn ọ̀nà táà fi wo iṣu yẹn ọ̀nà méjì ni àkọ́kọ́ yóò kó owó ara rẹ̀ yóò máa fi fún àwọn èèyàn tó ṣe wípé ó gba atm wọn láti lè fi sẹ́ndì owó tí àwọn fẹ́ withdraw sẹ́ndì sí àkáǹtì títí ẹ̀ àríwẹ̀ ẹ̀kọ́ nísìmọ́ ní ti 20,000 bọ́ mo wo pé ti má ní kí n lọ jìnà láti lọ withdraw owó ó máa dààmú mi gan so yẹn kọ́ dẹ̀ ń bẹ́lẹ́gbẹ́ mi tó ní kí ni pos sí so mo fún ní atm card mi ó dẹ̀ tẹ́ ó spẹ́ndì twenty thousand sí àkáǹtì tẹ̀ láti orí atm tèmi àyẹ́wẹ̀kọ́ ó dẹ̀ kó twenty thousand naira ẹ̀ ó kó fún mi ṣùgbọ́n in addition ó wá já owó kan sí i ó já iye owó kan bí a percentage ló fi já ọ̀ọ́já amount kan ṣá so ìkan nìyẹn ìkejì òun lẹni tó ṣe pé òun fẹ́ sèbù owó sí báńkì ni that is uh, ó fẹ́ no ó lè má fẹ́ rajà náà ó fẹ́ deposit ẹ̀ sí sí so irú ẹni yẹn òun gbowó lọ́wọ́ rẹ̀ ó ti yé so ó wá sẹ́ndì owó yẹn sí àkáǹtì kan náà títa lákọ̀ọ́kọ́ that is ó mú owó títí ẹ̀ ó fi fún ẹlòmíì ó wá gún atm ẹni yẹn ó fi withdraw ó fi ó ó yọnu owó yẹn sínú àkáǹtì tiẹ̀ èyẹn rìbá ni rìbá nìyẹn ọ̀nà olófin jẹ́ rìbá òun ni wípé aṣàlàyé fún alẹ́ kan ta bá fẹ́ pààrọ̀ owó pẹ̀lú owó lápèjúwe náírà àti náírà bóòlù ṣe gbọ́dọ̀ jẹ́ mitlam bí mislim ó gbọ́dọ̀ jẹ́ igbó tó igbó so ní ìsẹ́ni tó wá bá wa òun fẹ́ gba owó èmi dẹ̀ ní owó lọ́wọ́ so mo kó owó fún bẹ́ẹ̀kọ́ àbíbẹ́ẹ̀kọ́ náà èmi wá yí owó níbi káàdì tiẹ̀ padà sí ọ̀dọ̀ tèmi mo kó twenty thousand fún mo yọ twenty thousand nínú owó ẹ̀ mislan limit mi dédé dédé àyẹ̀bẹ̀kọ àyẹ̀bẹ̀kọ náà ẹni àwa ló ń yọ owó mi additionally gẹ́gẹ́ bí service charge náà ṣé n tó pè ní service eh, charge yìí sábìsì wo ni tó bá ṣe wípé n tó yọ n tó wà commensurate pẹ̀lú nǹkan tí báǹkì ó gbà lọ́wọ́ rẹ̀ lórí machine tí ó ń lò yẹn bá láìfi ṣùgbọ́n reality ni pé n tó máa yọ á yọ fún báǹkì ń bẹ̀ á dẹ̀ yọ fún ààrẹ so kò sí àtọ̀ láàrin wọn àtẹni tí ó kó 20,000 fún yẹn kan tó wá gba 20,100 bí àwọn tí wọ́n ń ṣẹ́wó agánrán pẹ̀lú ẹni tí ó kó owó tí ó ń ṣàgánrán wá ó fún 900 àbí 950 ó gba 1000 ní ọwọ́ rẹ̀ ó ní kíni ìyẹn náà service eh, charge torí pé òun náà ṣe wàhálà tó ń fi rí owó agánrán kó jọ so ilé iná ló ń ṣe wàhálà kó ń torí kíni machine gbà ṣùgbọ́n àbálà àbábọ̀ ó àpò oréré lórí ẹ̀ so mislam bí mislim ó gbọ́dọ̀ jẹ́ pé dédé ni so tí ó bá gba any service charge àjẹ fún tán charge ẹ̀ so ìta sọ ní kó òun ò gbọ́dọ̀ rí extra èrè kankan tí ó wo àpò títí ẹ̀ ṣọ́rọ̀ mi yé ṣẹwárí kejì yẹn ó lè rèrè bẹ̀rẹ̀ that is èwo ni kejì deposit torí pé yẹn nísìn ẹni yẹn ràn níṣẹ́ ni, sheni, ẹnìyẹn kó owó fún owó yìí mo fẹ́ sẹ́ndì ẹ̀ sí àkáǹtì báyìí mi níbẹ̀ jíṣẹ́ yìí àfi kí n gba owó lọ́wọ́ ẹ̀ so nígbà tí òun gba owó lọ́wọ́ rẹ̀ ní owó yẹn ti lọ́wọ́ rẹ̀ so ó wá lówó tó ń bẹ ní àkáǹtì tiẹ̀ ó sẹ́ndì ẹ̀ sí third party ṣé ọ̀rọ̀ mi yé fún iṣẹ́ tó wá bá ṣe yẹn ó lóun á gba owó lórí iṣẹ́ tó ń bá ṣe yẹn so wọn àjọ pàrọ̀ owó mẹ́rin sí ẹgẹ́tẹ̀ ń sìn káwọn ní wọn jọ owó that is wọ́n ti jọ pàrọ̀ owó yẹn already ó ti kó owó yẹn fún so owó yẹn dẹ̀ ní ó ti bẹ nínú àkáǹtì ẹ̀ kò ń ṣe pé ó yá ní owó kan ṣọ́rọ̀ mi so wọ́n ti pàrọ̀ already lẹ́yìn rẹ̀ ṣe wá bá ṣe kíni wọ́n ṣe wá bá ṣe transfer títí ẹ̀ so nígbà tó ń ran níṣẹ́ nìyẹn so ìyẹn wà pàmísìrò ṣùgbọ́n ta alákọ̀ọ́kọ́ yẹn ni kò wà pàmísíbù torí pé tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ò ní pé wọ́n jọ pààrọ̀ owó ni wallahu a'lam. èèyàn kan béèrè wípé tílọ̀ tí ó rán aṣọ bóyá wọ́n gbé aṣọ wá fún pé kí ó bá wọn rán ọ̀wọ́n tẹ̀ lówó kí wọ́n bá wọn ra material aṣọ yẹn wá ṣẹ́kù tí wọ́n máa kó fẹ́ẹ́ tó láṣọ ni àbí wọ́n máa rán kọ́ náà wọ́n fún lówó kó bá wọn ra material àbí wọ́n ní kó bá wọn ra material so wọ́n rán níṣẹ́ ni ó dẹ̀ gbọ́dọ̀ jábọ̀ fún ẹni tí ó rán níṣẹ́ ṣùgbọ́n tó bá ṣe pé nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé ẹni yìí sọ pé tí máa fẹ́ rán irú aṣọ báyìí ẹ́ èlò lẹ ra material bóyá ó rọ̀pá mẹ́fà àbúrò ọ̀pá márùn-ún bọ́tí tó ni material tó kù torí pé ìtẹ́ni ìyẹn gbé fún èlò lẹ máa rán rú aṣọ báyìí òun ló sọ unlike pé kí ni kó ní ẹbá ń ra ọ̀pá márùn ẹbá ń rọ̀pá mẹ́fà ìgbà tó wá rọ̀pá mẹ́fà yẹn tán ó wá lo ọ̀pá márùn àbọ̀ so ó gbọ́rọ̀ ní láti jíṣẹ́ fún ẹni tó ràn ní kíní ẹwà láwárí Now, Eh, wọ́n rí pé àwọn máa ń retí irú mẹ́sẹ̀jì ọ̀gbọ̀n bank wọ́n lè máa kọ́ sílẹ̀ pé interest capitalize eh, amount wọ́n á tún kọ́ sílẹ̀ ní wọ́n ní three naira ninety seven four wọ́n á fi sínú àkáǹtì pépà tó bá tó yá wọ́n tún máa gbé mi wà jẹ́ bí àlà ìyẹn máa jẹ́ bí jẹ́ bí wọ́n ti lè fi ètò kí ni àlàyé tí ẹnì báwọn ṣe lórí bí ọ̀sẹ̀ lè fi dẹ́bi náà tó máa fi èlé sí owó wa ẹni tó fi owó sí báǹkì ó yá báǹkì lówó ni ló a máa lògbónú pé mò ń save owó sí báǹkì nítorí ẹ̀ká mọ́ sọ rílì nínú Islam tàbá pé wo dáadáa ó ní pé mò ń lóun báǹkì torí pé tàbá sọ yí pé mò ń save owó sí báǹkì ìtumọ̀ ẹni pé a gbé àmọ́nà lé báǹkì lọ́wọ́ ìtumọ̀ ẹni pé kí ni agbé amana lé báǹkì lọ́wọ́ amana dẹ̀ ni wọ́n ń fọwọ́ kàn tí má ní ẹ bá ń tọ́jú 10,000 yìí ẹ ní right láti yọ 1,000 mbẹ ẹ ní right láti yọ 1 naira mbẹ torí pé àmọ́nà ni kí ló fàtà fi sọ bẹ́ẹ̀ o ní pé tí owó yẹn bá sọnù tí ó kìí ṣe wípé ẹ̀yin lẹ wà tẹ́ntẹ́lẹ́ lórí ẹ̀ islam máa ní onígbàrọ̀ o sọ pé kí ni wa ma ẹ bá ń tọ́jú owó yìí bóyá olè wá gbé owó lọ tó wá ní á ah, ẹ̀pẹ̀lẹ̀ tó lè yóò bọ̀ tó wó tèmi ọmọ gbàgbé o owó tí yẹn tọ́jú lọ́wọ́ tó bá gbé e lọ ó lọ náà nìyẹn o àfi tá a bá táàbá ti rẹ́rí ipò wà negligent kọ́dárùlá àmàṣá fa'al ìbẹ̀ náà ni ó parí sí torí pé ẹni tí ó bá wa ṣe kìíní òun náà ràn wá lọ́wọ́ lórí ẹ̀ that's number one so number two ó ní pé kò ní ráìtì láti yọ ń bẹ̀ ṣùgbọ́n tó bá ti ní wípé èèyàn tá gbówó fún a fún pé èmi àwa àti ẹjọ́ agree lórí pé kí ni ó lè ná owó yẹn àjọ agree lórí pé kí ó lè lo owó yẹn ìyẹn ò kí ń ṣe trust mọ́ ó ti di loan nìrùpọ̀rọ̀ mi yé so owó tó gbé lọ sí báǹkì òun kọ́ ni báǹkì ó gbé fún ẹ padà nígbà tó bá lọ fẹ́ gbowó bó o ṣe ń gbé dé báǹkì báǹkì ti gbé fún ẹlòmí ìwọ náà dẹ́mọ̀ kan ń ná owó ẹ ṣùgbọ́n títí ẹni pé ṣáàtì owó mi later ó túmọ̀ sí pé owó tó ń fi sí báǹkì ó ń yá báǹkì lówó ni torí ẹ̀ tí owó yẹn bá sọnù báǹkì ó sọ fún báǹkì ẹ pẹ̀lẹ́ o ṣùgbọ́n ẹ bá ń gbówó tèmi torí pé owó ẹ báǹkì ń lò ní so loan ni àwọn owó wa tá fi sí báǹkì and loan báǹkì ni torí ẹ̀ tí báǹkì bá fún wa ní nǹkan and right àti gbà reason tó máa fi sọ pé mọ́ gbèlè tí báńkì bá fi ṣe owó ẹ̀yẹ torí pé ó yá báńkì lówó ni so àwọn àǹfààní mi tí báńkì máa ń ṣe fún yàn tó bá jẹ́ pé wọ àyín tẹ́ tówó síbẹ̀ nìkan lẹ́ làǹfààní yẹn ò gbọ́dọ̀ gbà ṣùgbọ́n tẹ́ pé nǹkan tó jẹ́ nǹkan tí anybody àtẹni tó ṣèbò sọ́dọ̀ wọn o àtẹni tó ṣèbò sọ́dọ̀ wọn o ló lè jàǹfààní yẹn so yíhun àní fi sí abẹ wípé torí pé ó yá wọn lówó náà fi ń fún ẹ mo rò pé pọ́ìntì mi clear Uh -huh. so uh, interest capitalizer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá gba rìbá o ti debit alert ìtòfà yẹn òun ni pé máa ń bá wa ṣe àwọn kankan àbí òun náà fi ń debit wa lórí pé kí ni bóyá àwọn wa ṣe nǹkankan yìí náà ìyẹn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú mi debit alert ṣùgbọ́n credit alert ni tó ṣe pé ọ̀dọ̀ báǹkì ló ti wá tí ó kìí ṣe pé wà tí jọ ṣe transaction kan ló wá sẹ́ndì owó sí rẹ̀ tẹ́ pé báǹkì ló fún ẹ rìbá ni ṣùgbọ́n tí báǹkì bá gbà lọ́wọ́ ẹ kò ṣe rìbá ó ní 10,000 bẹ́ẹ̀ báǹkì wá yọ 15 naira ní owó ẹ kò ṣe rìbá torí pé kí ni tá a bá yáàyàn lówó a lè gba less than iye tá ya mo yẹ̀yàn kan ten thousand nísìnyí mo wá ní kó mú nine thousand five hundred wa kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kí yẹ̀yàn ten thousand kí ní kó mú ten thousand five hundred wa rìbá ni kódà kó mú ten thousand one naira kó mú wá rìbá ni mo rò pé àárín ẹyẹ ọlá wa. wọ́n ní ẹni tó ń gba àjọ ṣe contribution àwọn owó tó ń gba ìṣúná ibi ṣe business ẹni tí ó ń gba àjọ daily contribution the blunt truth ni pé àyìn alówó ìlú àwọn alájọ tó ń lọ káàkiri yẹn ta lá ń ṣe ìwòwò sọ̀rọ̀ à ń yá wọn ní owó yìí kí ló dé wọ́n náà mọ̀ pé ó tó ń kólé lọ́wọ́ bó ṣe ń kólé lọ́wọ́ ló ń fún ẹrù ní ayébẹ̀ ẹ̀kọ́ ni ẹ́ so túnmọ̀ sí pé àjọ yọnu sí almarufu urfan kalmashruti sharton ó ti mọ̀ pé bó ṣe ń gbówó yẹn lọ́wọ́ ẹ òun kò fẹ́ lómi kò fẹ́ tọ́jú owó tó kó fún gangan so alájọ àyà lówó ni sówó wa tó bá fi ṣe bísínẹ́sì ó fi ṣe bísínẹ́sì náà ni ṣùgbọ́n tó bá lọ wọ mi à á sọ pé kí ni kọ́dàrúlá ọmọ ṣàfà lára o àábí <laughs> tiẹ̀ ṣùgbọ́n yóò bá wa gbé owó títí wá fani ah, aláàjì ó ká ẹ lè ṣe ẹ̀yin náà ṣáà nǹkan tó ṣẹlẹ̀ sí mi ẹ́ẹ̀ eh, eh. O yáwó ni so tẹ́ni tí ó dẹ̀ yẹ owó lọ́wọ́ ẹ̀ tí ó bá lè gbà tí ó lè ṣàmójú kúrò ó dá owó rẹ̀ padà torí kúmà tó ń fowó rẹ̀ ṣe bísínẹ́sì ní wọ́n náà ó mọ̀ ń gbà yẹn ìgbà tó ń kówó tó kó fún ẹ tó ń kó fẹ́ lómi wọ́n náà mọ̀ ń gbà yẹn so alájọ tí a ń dá owó sí lọ́wọ́ àdáwó sí lọ́wọ́ o ìtàn ṣe ni pé àyà ní owó ni so bọ̀ tó máa ń yọ owó tí a bá kọ́kọ́ dá òun máa gbà àti ṣàlàyé fún wa ẹni tá a yá lówó a lè gba lẹ́sà níye tí so kò sí nǹkan tí ó burú mẹ́ wallahu a'lam wọ́n ní èèyàn wá rà kan lọ́dọ̀ ó wá dúrọ̀pù bíi wọ́tà lù sí fún five million tó máa padà wá gbé kò wá wá títí ẹni ọ̀rẹ́ ó tó kúrò ní ṣọ́ọ̀bù yẹn lọ síbi ìbọ́lẹ̀ ti mẹ́sẹ̀jì lẹ̀ pé kí èèyàn báyìí bá o ọkàn náà ni wọn ò ní ẹni pé kí ni káwọn ṣe lórí ìlú ọ̀fẹ́. ẹ kán bá tọ́jú ẹ ìjọ tó bá wà ní agbe ẹ má rẹ̀ wò pé kí ní ẹ̀ ní bóyá nǹkan tí oúnjẹ space lọ́dọ̀ àwọn ni tọ́bára ẹni tí yóò rà hàn ta bàbá tọ́jú owó ẹ̀ so tó bá wá wọn á padà fún ní owó yẹn ọláwà rẹ̀. àwọn títà ti béèrè pẹ̀sìn ó tó bí ọ̀sẹ̀ àwọn ẹyọ kan náà ni wọ́n béèrè wọ́n béèrè nípa títà wọ́n ní àwọn bàtà tó wà sí tó wà fún àìsàn títà ti wọ̀ éèmù ìjẹ́ black. anything tí bá ti mọ dé kí ojú ọkùnrin kí ojú wọn kí ó tọ́nù sí ọ̀dọ̀ àwọn obìnrin tó yí pé wọ́n á máa wù wọ́n lọ tí ó dá kìtìnẹ́lẹ̀ fún àwọn ọkùnrin obìnrin gbọ́dọ̀ avoid ẹ̀ láti mọ̀ torí pé ọlọ́mọ subhanahu wa ta'ala ó sọ fún wa wípé wọn gbọ́dọ̀ fi owó wọn èyí tó jẹ́ ìtó hàn níbi owó wọn òun náà ni aṣọ tí wọ́n wọ́ tó gẹ́gẹ́ fún rẹ̀ ní kòwọ́rọ̀ jẹ́ nǹkan tí ó mọ̀ dáwà láàlẹ́ fún àwọn tí wọ́n wò wọn tó bá ti ń dáwà láàlẹ́ fún wọn wọ́n ní láti bò kẹwàá láwàá tí a tó wọ́n fẹ́ kí a answer our questions yẹn kí a lè submit them on or before twenty six of may so tí a bá gbóòdù àwọn nǹkan tó kù a rí àwọn nǹkan tó kọ sílẹ̀ ẹ̀ mo sọ́lẹ̀ pé pé ìbéèrè kan sì wà tí a fẹ́ béèrè òun náà ni ọ̀rọ̀ tí o sá ti sọ nínú lẹ́kṣọ̀ wí pé jábọ̀ lọ́fọ̀ án wàhùwà rírà a fẹ́ béèrè wí ta ẹni tó sọ ọ̀rọ̀ láti sọ lẹ́kọ̀ọ́ abẹ́lé lọ́wọ́ àti tálẹ́ni tó sọ ọ́ tí wọ́n kò tẹ̀ láti nu àgbòrí àdìdì àbẹ́hàdì àmì tí ó bá mú. Àbúrò ta ló sọ ọ́. ló sọ. náà náà wọ́n ní pé ẹ́ ẹ́ akéwìtà àgbà àtijọ́ ti gbà ẹ̀ kọ́ tèmi gbọ́ ni pé wọ́n ní àwọn àǹfà náà wọ́n ní bó ṣe rí ẹ̀ wọ́n. náà ó wá gẹ́gẹ́ bí ṣùgbọ́n kò lẹ́sẹ̀ lẹ̀ ṣùgbọ́n nǹkan tí àwọn àfá tí wọ́n fàyọ láti ibi àwọn nùsùsù tí ó ń bẹ ni ṣùgbọ́n kò ń ṣe hadith anábi sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn àfá lò gẹ́gẹ́ bí kọ́rídá àwọn àfá mi wọ́n tí jẹ́ bí hadith ṣùgbọ́n tó tẹ̀wọ̀n ní pé kò ń ṣe hadith tó lálàáfíà ni so wallahu a'lam Now, there's that last question wọ́n béèrè wípé kí ni aburú tó wà níbi kí a má máa sọ kí a má máa kòndẹ́nu àwọn ẹgbẹ́ lápàbí tẹ̀blíìgì túbí psc ẹni wọ́n béèrè lórí isf tí àwọn bọ́dà tí wọ́n sọ̀rọ̀ nípa wọn. eléyìí kan tí a ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ni so kí oníbèrè kí wọ́n wo àwọn ah, lectures mi àbáwọn write-offs láti lè fi ní àgbọ́yé mọ́ nípa ọ̀sọ̀ yìí ọláwà ní. jẹ́sàkùnlọ ọ̀pẹ̀rẹ̀ kí ọlọ́pàá kí ó bá wa sọ àwọn ọ̀gá àgbà ní ẹ̀sán. ìṣàlà àwọn information